له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو بخالقه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Ini ni ètò ìdúgbò tí ó máa dé sí etí bọ̀yìn nìyí 107.9 FM? Dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdín ní ṣètò bàbá ẹlẹ́ja ṣe onígbọ̀wọ́ rẹ̀. Kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ìbọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ ẹgbẹ́ òkúta ọmọ àbáwá wa kafa لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يقتل تسمى الحمد لله أن ترى لكم على رسول محمد صلى الله عليه وسلم ẹjọ́ ti pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà kò bí máa bẹ́ẹ̀ náà lẹ́nìkan òbí kò lẹ́bí kò lára kò sẹ́ni tá a fẹ́ fi wé kò dẹ̀ sẹ́ni tá a fẹ́ fi jọ. nítorí pé kò lẹ́ni tó ń jọ kò dẹ̀ lẹ́ni tí a lè ṣàkàwé rẹ̀ pẹ̀lú rẹ̀ ọ̀nìkan náà lẹ́ni tí ń dọ́lọ́run ọba rẹ̀ jẹ́ nínú ọlá rẹ̀. Allahu akbar. Allahu akbar. Ọba tí ó ń ṣe ayé bó ṣe wọ́n síbẹ̀ ní kápá lórí ọ̀run náà àti ìta sí àlùjẹ́nà kó má ṣe ibùdó sí wa ní iná. a ń kí ẹ̀yàn wọ̀nyá wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní kí ìṣẹ́ Ramadan wa fi di mọ́kànléní ogún báyìí kí ti ọ̀sẹ̀ wà nínú àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan pé ó pàtàkì púpọ̀ àmọ̀ntàwà ṣe láyé ọ̀nà bá kó bẹ̀ kó jẹ́ kí ó túbọ̀ yé wa lẹ́yìn tí a ti kíkọ́ sọ́lọ̀ ń tàbí ti kúrò àlékún ọlá rẹ̀ fún ẹni tá a máa ń ròyìn wípé oníwàásí àgbáyé ní ti ẹ̀ ń béèrè pé ilẹ̀ rí pé kíkà náà gbòdó oníwàásí àgbáyé sọ́tò wá gbèlú wa pè wọ́n ń béèrè. أرسلناك إلا كافة للناس bí ẹ wà nù tóòtù sábà ẹ̀ àyà twenty eight ẹni tó bá dá tó wà ní àyà ìbá ń bá rí àbí àfààrẹ àbí aṣíwájú ẹ̀ bí títà kò sí alábìlọ́lọ́wọ́n bá ń darí ọ̀rọ̀ yìí kàn wípé. Ọlọ́run ni wà máa àrùsàlẹ̀ náà. Àrùsàlẹ̀ náà ilá ga náà. Ọlọ́run ni àwòrán wà náàbì tí kìí ṣe pé àárán ẹ kárí gbogbo ayé ni ò gbogbo èèyàn ni ò. Àṣíràn wà bí rán. Ìjọ́ta rẹ̀ lọ́wọ́ náà ni kó lè wá a máa fún àwọn tí wọ́n bá ṣe dáadáa ní ìró dùnú. Wọ́n náà bí ìrọ̀. Ó dẹ̀ kìlọ̀ fáwọn èèyàn rí tó bá ti lè ṣe ń tó dá hé ìyá ń bẹ́lẹ̀ o. Lákìnnà akthara an-nasi la ya'lamun. Wọ́n sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ Ọ̀nà oníkálukú náà fi ń fúnra rẹ̀ ní táìtù oríṣiríṣi. Kálá àwọn èèyàn mọ̀ ni àbámọ̀pẹ́ nìkan ṣe ti ń jẹ́ bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu عليه وسلم سورة السماء إليك في آية 28 عن إخراج نبتي عباد عن إليك واجي أكي أكمل بريك ديه في ọjọ́ méjì àfisáré ṣe àlàyé nípa ọjọ́ níṣe pẹ̀lú àlèránsẹ̀ káfà ti ọ̀lọ́pàá abákàrà lónìí tí مقاتل بابا نقع الانحراف عن العقيدة الصحيحة حتى صرفوها نقع علاقة إن شاء الله Ah, bẹ̀lẹ̀ akọ́kọ́ṣẹ́ ìfàdókọ́ láti tọ̀rọ̀ fún wa nípa ẹlẹ́ẹ̀kìrì gíṣẹ́ àlùbẹ́dà àwọn tó ṣe kùn fáńtàwọn èèyàn fi sọnù adẹ́dúkẹ́ fún wa nípa alẹ́gbọ̀lówò ìṣàṣejù táwọn èèyàn máa ń ṣe nípa àwọn ẹni rẹ̀ bí àwọn àfọ́ àbáwọn èèyàn máa máa báwọn ẹni tí wọ́n ti rí kan jalè kódà tó fi tẹ́lẹ̀ àwọn ànábì ọlọ́run aṣejù táwọn èèyàn fi ń pè wọ́n ní tí wọ́n jẹ́ bákan náà sọ fún wa nípa ìtẹ̀lé afọ́jú táwọn èèyàn máa ń tẹ̀lé àwọn èèyàn àfọ̀fún akílẹ̀ ti fa àwọn èèyàn gan kúrò lójú padà títí àdìgì ọ̀rọ̀ nípa àmọ̀ sí àtà àtòbò ìmá tẹ̀lé nìkan látara pé n tó bá ṣáà ti ṣe tí ẹ̀ là ń ṣe o ẹ̀yin lágbájá la wà o kò bá àwọn ọgbó lọ àwọn ń tẹ̀lé lọ ni. nígbà sọ̀rọ̀ fún wa nípa níbi tí àwọn èèyàn ti mú ẹ̀sìn àwọn èèyàn mú mọ́ bí sọ̀rọ̀ ẹni rẹ̀ tàná ti mú àgbọ́yé ẹ̀sìn kó wá náà ti ń fi èrò rí èrò rí làwọn èèyàn ń lò lónìí wọn ọ̀lẹ̀ mọ́ ẹ̀rí pẹ̀lú àfi ń ṣe ẹ̀sìn ṣé láti náà masọ́jọ́rò tàlákì àbí kó yé wa o. nínú sínú ní gbogbo àlàyé yìí kú tó kú sí ẹni tó bá tẹ̀lé ló là kọlọ̀njẹ́ àlà. bákan náà jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn ti fánú fọ́ra ibẹ̀ náà ni à ń ṣàlàyé fún wa lọ ní ibi tí a ti dúró sí tẹ́lẹ̀ àwọn èèyàn bàjẹ́ra nípa àwọn ááyà ọlọ́run Àtòrí àyàtì láàájì káwàdìyàtì wà l'Kùránìyà. Ilé náà ni ta ṣàlàyé fún wa gbẹ̀ ní ìjẹrin. Àyàtì kàwàdìyà. Àwọn àti يتدبرون القرآن أم على قلوب أقفالها Ọlọ́run ní sáwọn èèyàn ronú sí ayé A máa lákòóló kí ní àkọ́bà lò àwọn ẹ̀rí ọlọ́run, sí àwọn òfin ọlọ́run, ní tó ránṣẹ́ sínú ìwé ta gbé dání ń wò yìí, ká náà ronú sí ni. Àwọn èèyàn ìbá máa. àwọn máa ṣe ẹ̀sùn bó ṣe ká àti bó ṣe dáyà táwà àtàkà yìí wà ní sọ́tù Muhammad àyà 24 ilé pàtàkì láti máa ronú sára alukuran tàbáǹkà kọ́mọ́kọ́mọ́ka alukuran ní ìdálẹ̀ wórówó àwọn òde lónìí wọn kà alukuran láti fi ronú mọ́ kódà àwọn èèyàn ti tọ́jà wà dàpọ̀ أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أي لنا ونسرة النساء آية 82 Àwọn ni táwọn ìyòrò ní sálùkùránù ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹlòmíì tí kìí ṣọlọ́ ni alùkùránù ti wá. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀dá ni ọ̀pá ti rí àyímọ́yé àti ṣe tó pọ̀ ìtakọrẹ ní ẹ̀sìrì nínú ẹ̀ṣù alùkùránù. Látó tó challenge yẹn sáyé ohun tó bá ní tó sọ agbékalẹ̀ àṣìṣe rẹ̀ yín rí nínú alùkùránù. Wọ́n láì kò sí àwọn ẹni tàná tí wọ́n ti gbáríjọ pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ìsìn tò lọ wọ́n wà ní séèkì bẹ́ẹ̀ ní lálùkọ́lá ẹ̀yẹ kan ṣe mistake fún ọ rí torí kò sí ni kò sí ni ìwé tó wá kọ́yàn lẹ́kọ̀ọ́ tó wá kọ́ gbogbo ayé lóde tó wá kọ́ wa lẹ́sìn tó wá kọ́ wa ní ìmọ̀ jẹ́ kókò sí ìmọ̀ tí ń wá láyé ilé ìtẹ́ ní pàtàkì nínú alùpùpù ní ọ̀rọ̀ lọ́wọ́. wọ́n ti nà النافع للعقيدة الصحيحة تربية الوالدين nínú àwọn تربية الوالدين nínú àwọn tó fi jọ́pọ̀ pàǹtí ọ̀bí ánìlẹ̀ àkíkàṣẹ̀ صحيحة ara tó fi jọ́pọ̀ pàǹtí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ìgbàgbọ́ yẹ́sìn ọ̀rọ̀ náà ni ojú ọ̀nà tí àwọn òbí tí wọ́n fi ń rí ọmọ. ìbákaná múnárì ìròyìn ìbàrin ìdáni àdìlẹ̀ hápì. ojú ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ bàbá àti ìyá fi ń kọmọ lónìí ó náà jẹ́ kan lára ojú ọ̀nà tó dẹ ìṣòro máa wọ̀nyàn lójú láti dẹ ìṣòro ọmọ lójú láti dẹ̀nà orí máa lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe ṣàgbákò lọ́dọ̀ àwọn òbí bẹ́ẹ̀ ni wọ́n tún ṣàgbákò lọ́dọ̀ àwọn olùkọ́ àtọ́ wà láyé ọlọ́run làwà ọtí ìmí òun ló ọmọ ẹ̀ kúrò lójú ọ̀nà ẹ̀sìn òun ẹ̀wọ̀ gbó ọmọ yìí olóhùn ọ̀tírun kò lóhùn ọgbà rẹ̀ ọmọ olóhùn olójìdì báàbù kò lóhùn ọ̀dánù sí ọmọ yìí súnà ṣòkòtò ọmọ kírun ṣùgbọ́n bí rẹ̀ yá rẹ̀ kò lọ́lẹ́ ọkọ̀ lásìkò ọ̀pọ̀ ló pẹ́ ọ̀pọ̀ tí wọ́n ti yóò ní wọ́n ní máa kàtí lọ́wọ́ wọ́n ò sí ṣetán ní skul àwọn àjọrí ọmọ rọ́ dẹ̀kùrú mọ́mọ lójú àwọn àjọmọ̀jú ní ṣìná àtọmọdáṣá ìyá ni ò bàbá àti fi tẹ̀sán wọn yírú. ọ̀fẹ́ sọ́hìhì Bukhari. àti tẹ̀lé ìsàfẹ́ kanú fẹ́ Bukhari ló wà kí lànà jẹ sọ́ndẹ̀. àti màlúùdì ní ìlà yúládùn alàlùfẹ́tẹ̀rọ. alábìnrin gbogbo ọmọ tí wọ́n bí sáyé. yúládùn alàlùfẹ́tẹ̀rọ. ojú ọ̀nà tọ́lọ́run ọba ni wọ́n bí sí ojú ọ̀nà kó kírun kó gbáwẹ̀ kó ṣe ìsìláàmù kó ṣe ẹ̀sìn àwẹ̀dà níhí. Àwọn òbí ni wọ́n máa ń sábà sọ ọmọdé jù. Àwọn máa darí kúrò lójú ọ̀nà ìfẹ́. Yóò háwé dánìhí. Àbí kí wọ́n sọ ọmọdé. Àwọn yóò náà sìnrọ́ nìhí. Àbí kí wọ́n sọ ọmọdé oníjó. Àwọn abẹ̀rẹ̀ sí jó. Àwọn alẹ́sìn náà ló ń ṣe. Igbó ìgbéra yìí. Àbí Yunasirani àwọn Yomajizanihi. Àbíkẹ̀ kó sọmọ di. Yomajizani. Àbọ̀ná wá ní ìsìn ọlọ́run ọba máa ọmọ wa Allahi ọlọ́run bá ní ojú ọ̀nà tó ń fẹ̀ tiwa lé yìí wọn náà lójú ọ̀nà ìsìláàmù wọ́n ní kò sí kàkà tó yẹ kó yẹ wá kúrò lójú ọ̀nà ìtorí kò sí tó lè yí òfin tọ́lọ́run ọba kàkà ìtọ́ ọlọ́run ọba ti wà ńlẹ̀ àwọn èèyàn ni wọ́n tọ́ bò fi lójú ilé ìsúrọ̀tù Rum káyà tẹ́ẹ̀tì ọgbọ̀n. Ọlọ́run ní ilé ilẹ̀ sí wọn ọlọ́run tó tó dédé. Àríkà tí inú lọ́kọ̀ yé mu wà láti nà akífàrọ̀ nà sí láyé àlàmú. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ní wọn, ẹ̀yin ìyá wa ni bàbá wa. Ẹ̀yin olùkọ́, ìpawọlẹ̀ yìí kó lórí àwọn ọmọ. Ṣé kìí ṣe ẹ̀yin ẹ jẹ́ olùjìnà fáwọn ọmọ yìí láti rẹ́sì ṣe? ṣé kìí ṣe ẹ̀lẹ́ di alákòóbá fáwọn ọmọ yín tí ẹ̀ fi jẹ́ kí wọ́n rẹ́sì ṣe. Àwọn wọn máa bí lálẹ́ pé á máa. Olókun mọ́ irun. Arábìnrin gbogbo apáta ọ̀nà dáná jẹ níwá o. Ọ̀pọ̀lọpọ̀ máa fi olùdá ọ̀rọ̀ ayé àti ìhé. Wọ́n ní kálukú máa bèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe dáwọn tó kó fún bẹ̀rẹ̀ jẹ̀ sí. Bá lè lé sẹ́wọ̀n pé náà lọ́kún kọ́ra sí ìlú ìdílé. Kọ́ńtà kan. náà lẹ̀ ẹ̀yìn náà lẹ́ ń pílẹ̀ fún wọn táwọn ayé fi ń wo fíìmù ni wọ́n máa ń pa ẹ̀ ẹ ti máa ń jà pátá ẹ ti máa bára yín fa àwọn pé kílọ̀bù kan lẹ́yìn wà kílọ̀bù kan lọ́mọ yín wà ń bí bọ́ọ̀lù ẹ ti máa bára yín jà ṣé àwọn pé ń tẹ́ iná lọ́ọ̀ṣì sínú ilé yín nìyẹn ẹ̀yìn ẹ̀fà o ẹ̀yìn ẹ̀dẹ̀sùn rúmọ àwọn ọmọ lójú o ẹ̀yìn ẹ̀dọ̀nà o ẹ̀yìn náà lẹ fi tíìmù kọ́ wọn ẹ̀yìn lẹ fi oríṣiríṣi nǹkan lútò nìyá mi àti bàbá mi gbé sílé tí wọ́n ń ta ayò ọlọ́pàá àyà náà ti bàbá mi ń ta. wọ́n sàmọ̀ yìí eré lára ẹni wọ́n ń tẹ̀lé o. ìtẹ̀sí lílẹ̀ fún wọn ni wọ́n ń ṣe o. Ẹ̀yin lẹ́ ń kó bá wọn lẹ́ ń kó bá gbèsè ayé wọn lẹ́ ń kó bá wọn. Ẹ̀kúnù ìmọ̀ràn bí. ìmọ̀ràn bá. ìmọ̀ràn bá. Òbí ṣe ṣe rí àwọn náà ló ń dìtà ní báwo lè ṣe fẹ́ kó jọ la àwọn rí. Irọ́ tẹ̀ àwọn míì tẹ̀sẹ̀ tí dáàdì gbọ́ngàn mọ́rọ́pàá jùmọ́ mi lọ mọ́ mi mọ́rọ́pàá jí dáàdì rẹ̀ ṣé kí n kò tí dáàdì fún ọlá tí tí bá kọlù yorùbá àyájá ọtí nìkan bá kọlù dáàdì tí dáàdì bá ti fẹ́ dá ọlọ́wọ́ wá kárọ́ kẹ́dà máa fi atẹ́gùn sí di fóònù bẹ́ẹ̀ hánà orí ọ̀kadà ni mo wà máa gbé padà. láàá ọlọ́run yé pé سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadh òun náà ni 080 35 75 14 66